ẹwà ìjọ mẹ́rin tó yánu tó yọ kaba jàánàhù dàkà ní ataba dọ́sẹ̀rù gbogbo pọ̀gbọ̀ náà wàhálà musa sọ ẹ̀kọ́ abúlé sọdáfẹ̀lì ní ẹ̀tẹ̀lẹ́ òòzà jẹ́bi sọ́nà kọ́tà fọlọ́mù afáàkọ́ kọ́lá inú tóbutò ọmọ yìí káì náà kò yéwè náà ìsọ́nà bẹ́ẹ̀ náà kọ́ bẹ́ẹ̀ náà بلا واحدين لكم سكن الغمرين أو كانوا جاربا ولما فصل النبي صلى الله عليه وآله وسلم إذا الذي فسر جم تفسير عين هذه الآية قرأها دوكا وقال بيده هكذا ده النبي دوكا دوكا أوان وزكا ووضع الإبهام على المفصل الأعلى أصلا عيب هامل نكون عيب هامل دي طبعا هون عيب هامل هاي هوني أصلا حنصر بنصر الوسطى سبابة الإبهام كل مع السلامة you just say ẹlẹ́nìrìkẹ́ ibrahim náà gẹ́gẹ́ báyìí alamu fasori ala dọ́mà nínú rẹ̀ ìhàn yẹn náà yẹn fasori rẹ̀ ọ̀sán náà ní ọ̀la kó ọ̀sán ní ọ̀la náà ní gáàhì rẹ̀ kó wọ́n kọ́ gáàhì dọ́rọ̀ one two three one two three kó wọ́n ní bisọ́ màá ní mẹ́rin èmi náà máa ní wọ́n máa ti ké mufasọ̀rọ̀ àlà àlàlà hẹ́nsìr ọ̀nà hẹ́nsìr mufasọ̀rọ̀ fún mi mufasọ̀rọ̀ asfal kó lọ́nà mufasọ̀rọ̀ lọ́wọ́tọ̀ lọ́nà mufasọ̀rọ̀ àlà kó then ẹ̀rọ bá mi lọ́nà ibi lọ́nà sọ́wọ́n máa ní wọ́n á understand dọ́sẹ̀ bá máa ní tó rà ìwé bá ń tó rí ìtí ìtsọ́ ta náà yẹ gbẹ̀gbọ́ ìgbé ìgbé ọmọdé rẹ̀ pẹ̀ ẹ̀sí ìgbé ọmọ rẹ̀ ọmọdé rẹ̀ gbẹ̀gbẹ́ yìí ẹ̀rọ ìgbé ọ̀nà kò máa kọ́ ni látọ̀ ọ̀nà kẹsẹ̀ wà rẹ̀ ìgbé gbẹ̀gbẹ́ kìíní ìrẹ́ pẹ̀ka àbọ̀ rẹ̀ náà gbẹ̀gbẹ́ yìí náà bẹ́ẹ̀ ni bí sí ìgbé ọba yẹn náà kàkà ní yẹn náà lọ́tọ̀ ثم قال عليه الصلاة والسلام نبي عليه الصلاة والسلام بكى فساخ الجبل <laughs> بكى بمعنى اتبكيكي لعبيث كيكتب لي بركيكي يعني زمان بكتنسو زي أتبع تتبع <laughs> تتبع سيبوبون أيوه يعني ما تجلى إلا هذا القدر ọkà ẹ̀yìn ètò ìlú ọmọ ìgbà tó ẹ̀ṣọ́ kaba ẹ̀yìn hajj qadr ẹ̀yìn ẹ̀họ́wọ́sọ̀ nínú kẹ́mi fasaha jabal da tabbatar gugu wallah subhanahu wa ta'ala ọkà fagata ọmọlú anáwọn iran àtúnọ́dà hijabu humur ogwana anibu akayi ogwana wakasi ọmọlú is etohari سيئني منين لو لو كشفه عمري يقول كوزي اخرقت الصبحات عدد جنان بلبل بنايا وجهه ما انتهى إليه بصره من خلقه اوكي ايه even the man there beside ɛbɛrɛ bi yɛ yi lɛti na nkae mɛ aban ɔmo ɛnɛra hadith yɛn dɔwɔ abu muslim imam muslim ɔdɔɔ hadith yɛn dɔwɔ ɔyɛ oniko so ɔno mi ɔmo yɛ wɔn tɔ subu na wɔtɔ ala eti wuli nyɔrɔ adan mɔsi ɛla ɔrɛ. فبلينن أما الناس الله كايه أمور سبحانه وتعالى أزنوني أزنوني نحن نتقومي أنني سعاد أنني أشعر يوم القيامة إني يرمني إن الجنة ka communicate ọmọ yẹn náà mi ka ìwọ mi àwọn ọmọ mi jẹ́ nà lùmúlẹ̀ kàkà èmi jẹ́ nínú ìjẹ́ nà pàmò sànù nínú ìjẹ́ nà ká ọmọ mi wọ́n àmà abánago wọn lùmúlẹ̀ kà ẹ̀mí ká pàmò sànù tó ọmọ mi nàrọ̀ yà nà jẹ́ nínú ìwọ̀n lùmúlẹ̀ yà nà wọ́n mi pàmò sànù ọmọ mi wò hin náà ètò ìkẹ́ domin da yau min ya tubi ya yi ranar jana ne ta hausa ne domin ya na aika foro foro na hunu foro na hunu foro na hunu mune musu wani wata ala ba kaka ta hausa ne da ba da kawai umarni jere umarni jere to an tubi sallallahu sallallahu okay. di tujuan ada eh? itu menawan eh? hmm. hmm? hmm. dukung meninggal orang yang mereka umur hidupan dengan posisi ini posisi eh? bahkan ini kita bakal mereka waktu ni yang diri dia bagi hmm. mereka Dah dah, dah, dah, ah, ومن يبنى فأقوى عايتين ودي أعطى أنا وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة يوم القيامة ومن كان ينافك ناظرة دويا دوغنا فوتهنا إلى ربها ناظرة من يوم لي أنا من آه يتم أن للذين أحسن الحسنى وزيادة يوميك النوم وإذانهم حسنا أن تجي يوم القيامة بجوة وزيادة أتطلع أتوانا الكسان رؤية الله كريم لي سبحانه وتعالى ومن يتمنى من الأمر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 يجزيني ذكر الله هذا علاج ضعف الإيمان ومن عظمة الله ما حدث به رسول الله صلى الله عليه وآله وسلم were ọma ka aka isi amịka akọmi ime nyere ọzọmọfanani lọsọ anagwawara anaghị istishar عظمة الله عز وجل أنك ولا تدعو ويفي لا kyakkyawan wuri wuri na ga ne yi a to yi kyakkyawan a farbukata wani وجتموه إن ذلك حدث به الرسول عليه الصلاة والسلام منك النبي أقارني حديثا من مواجر وانا فقال ده النبي عليه الصلاة والسلام قال إذا قضى الله الأمر في السماء ضربت الملائكة بأجنحتها خدعانا بقوله كأنه سلسلة على صفوان إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا للذي قال الحق وهو علي كبير أكا إذا قضى الله الأمر جمعه سبحانه وتعالى إجاب ملي إن سمع أمر نمو يزكاه وعسلام إذا قسى أصيب يا باي إذا أنرفي ما دي وقصون من إذا قضى الله الأمر بغي إذا أراد أن يقضي الأمر راه دمر رزقا قضاء الأمر mẹ́rin kan nù ilé ọ̀nyá ọ̀mẹ́ ní sáàmù dọ́ra bọ́t mọ̀láìka ní ẹ̀dínní hàtì hà ní mọ̀láìka ní abákẹ́ ní dàkútẹ́. mala'ikan da babban damu wannan ka alalai mani cutar da ke daman koyi da shara ida fa'iza fuzi ya an kulubihim ije ije ayi hore nanan wasu tohura wahayi fes bi mu ni na ọjọ́ ọba tó kọ́ọ̀lù bẹ́ẹ̀ nìkan ماذا قال ربكم ده لا قاسي كده سمري كده سمري وارا يا عم لكن قوى يوزن كده تعال سمري يا لك كده سمري يا قالوا للذي قال ainihin bizani da malaika na kaya wura na yusa ne wanda ya kawo ka وهو الألي الكبير مرينا نباهم يمرنا ذاك أنا ردن نباهم سبحانه وتعالى so ko murya ba ka rai kan wasu sinari yin malaika min yanne murya ba ka rai therefore ya se oyice ta ọrụ banye murya na ebe na yawo ya kare yau murya they have to bend down owó ọmọkan إيمانيا وقوته والنصوص في هذا كثير إلى ما بلا إنه لنا أرغب أن communicate back with the coupon or that why can now is come again or not أنا جاي تزن إذا نبأني أيش تيمو مريض أو بلكن mas'ud oka isizika asime anna istishara azamati rabb ka dolo ochewo do ze da chewo fi le chewo kare yo o ida wono mo ida بالتأمل إني أيندو أيسل سورو بتيتي في هذه النصوص إني أبلنا دوان وغيرها أتناو من أنفع الأشياء وإنسانا منفعني رفاتكي في علاج ضعف الإيمان إني أعيش ما هنا وكو إيماني أولي اسمع كم وكم إيماني رأى سبورك غاية نام آه wurare fere wanda tokun don wuri omurin nahu subhanahu wa ta'ala wanda wurare da an kama na plan o ana ka a wani kwanis kan hawa ne to imam abu hanifa rahmatullahi alaihi baka nafsi nafsul amin بيان كومدي تأمرني في معصية الله أوكا فهل أجد عندك موعظة من يوريهم ياو وازي روزي أنك تمنعني عن معصية الله دمك أسمي لنا إمام أبو حنيفة النعمان alaihi rahmatullah daga yawa ma ni yasu dai haka number one haka a tastatu an ta'asu wallahi harija mulkillah wani kata a yana miyanin a na ka ewu muni onímọ̀ ẹ̀rọ yóò múlẹ̀ àmúlẹ̀ ọ̀nàn ọmọdé ọ̀rẹ́ malikul mulk tó nama iye nan àwọn náà kìka ẹ ọmọdé àwọn obìnrin ọ̀rẹ́ náà wọ́n á nyẹ́ mọ́ni ní bàkà náà ọgọ́wà àtọ̀tọ̀tì àǹtàfíà lọ́ọ́ fi mẹ́kánì lẹ́bi láyà rọ́ọ̀kà fíhìn wani na miliyan na yana kuma yi wani yi so wani kasuwa na ba ta zuwa ne ba ya yi mun rike ta yi da ya ka ilayen baka a gwatan altastati an ta'afi Allah ثم إذا جاءك الموت أخرته وأنا ما بيسدت يجي عليه بأذاته تجي تستطيع أن تعصي الله ثم إذا قيل لك يوم القيامة خذوه فقلوه ثم الجحيم صلوه منعت وأن ينبينا يوم القيامة جمه يذكى ملك زعلني دواس شو جكال إلى عصصون بنيمون وابس وابا نكتوك كميهم إنك وابا نكتوك مني shahadain ila nasumu so enwere no uru ka ho na karen ka eh ala men duke enwula na ala ato ba nya na yo buka yo ranin أهون الناظرين إليه ويجتمع مريا ناكاي أمريكا يدبر أمر المماليك الممالك إلا يدبر أمر الممالك أمور سبحانه وتعالى أنا مرين أبين كاكا

لك إنه ويخلق أما تنام أبانا ما كان أين نغزمين الصلاة بأخرى يكون عندهم كوكل تشكل مدارس وأمره وسلطانه نافذ أدمه أتي أبنائي مناها مقالته في السماوات وأقطارها إن سمعت كالكلام وفي الأرض وما عليها وما تحتها أتمتر سنعك وتر تسنعك تن وفي البحار أتملك البحار جمع بحر والجو أتين إناه قد أحاط بكل شيء علما عز وجل ومن لما أني أجل كلام هذا الليل عين Imana William Gesang Iwaya وحصى كل شيء أدبا بمولي أي عبد سعيد إمريكا وصي سمعه الأصوات أيوم مريض أصيب جناه تختلف عليه ولا تشتبه عليه ده واقع ده سماكا ده واقع ده واقع كل بدون أمة الدين من بين الهدي بين الذي اللي ومن موابا فذلك بل الككنة يسمع ضجيجها باختلاف لغاتها على تفنن لهاجاتها وملياو بجوجها عبنوكا آه، ويوكا دلالهم وعين بعض باختلاف لغتها تيسوكا أنا من أبي وانا يا غزيكا منه إلا تفنى عن ذاتها ويلك أزايا هناك أهمني أركاها كالي ضعفني different different حاجات أولا هي بكاتا أولا هي سي صفحة نارو يذكر مليم أنا لا فلا يشغله سمعا لسان therefore ọ̀sáàyè ògbólẹ̀ ọ̀ọ́dọ̀ gbólẹ̀ orí aláyàmùká ọ̀sáàyè ọ̀sáwọ̀ ذا تغلقه كسرة المسائل subhanahu wa ta'ala al-ghalat wrong mistake ọmọdé wọn mistake ọ̀rọ̀kọ bí èmi ní ìsọ́nà ìrẹsì masáìl ọ̀sán kò ní ṣẹ̀sán ọ̀sán kò ní ṣẹ̀sán ọ̀sán kò ní wọn kọ́ mu ọ́ àgbàwọ̀n ní ara ẹ̀wọ̀n subhanahu wa ta'ala bá ṣọ́ọ̀bù àwọn ṣe ah, ọ́ yà á sọ wọn nìkan eh, ẹ̀wẹ̀ ẹ̀rọ. dé ìlú ọ̀dà olóko kiri yẹn mọ̀ ẹ́ sáfàmù scale of preference kọ́ ولا يتبرم بإلحاح الملحين ذوي الحاجات أمرت مليدهم مليهم bí àwọn olè kan ọ̀nà tó ọ̀nà kan àwọn méjì ní ẹ̀mọ yìí ní ìlú kọ́ àmì ìdúró kẹlẹ̀ ní àmì ìdúró àdá bàbá wọ́n wọ́n wọ́n ní ẹ̀wọ̀n ìwọ́ta ẹ̀wọ́n yóò ṣe àìsànù ẹ̀wọ́n yóò gbólé ànánù ẹ̀hún ọ̀dà ìkájá ìhàjáàt àmọ́ ìdí tó wọ́n ẹ̀dá ọ̀ní hajj lónìí ìsìkòmúlò ètòrò wọn yìí èjì sikara gọ́fẹ́nà kan ìwòrán ètòrò wọn èjì sikara gan ọ̀kàgọ́ ọ̀fẹ́yàrọ̀ dàbí ìbì námúlẹ́tì agbẹ́gbẹ́ kò ní ìwé sọ́ọ̀rì ìyẹ́rẹ́ kò ń sá ìyẹ́rẹ́ kìí kẹsàn-án ẹ̀sàrùbá aráyé jẹjẹrẹ. على صهرة صلاة يوجد أنا هيرتا أنا كهرتا نداك في ليلة الظلماء إلا هناك لا فنداك لا نوجي. so الله هذا كان سيوجد كيان من ظهر غير ظهر ogogi leta ha ogogi wéyìn rí ẹ̀rí ìrìnà gbogbo ìyẹ́rì òmìnir ìlú náà bá ní chẹ́kẹ́ الله سبحانه وتعالى فالغيب عنده شهاده ọ̀la nìyẹn الشعب غنائم القرآن سبحانه وتعالى قسامته يغفر ذنبا عجيب ويفرج هما إذا نلعب كتولي إني جراو إبري هيل أهول ويكشف كربا به سبحانه وتعالى أو كتا نمرك وقوله ake hannu ọ̀nì muito caseiro, cabelo. É o acolhado é caseiro, fá, armeiro, o toalho é de bolo. ni ọ̀nà ọ̀gbìkà ọ̀gbìnàmà ni àtúnyẹ̀ lóka á àyàkè hairan lẹ́yìn ìgbà ọlọ́mù ọ̀rọ̀ tó lóka ní sílùú ní disorganized so maybe ọ̀rọ̀ should ọ̀nà um, show is on what is the not my action now to me. Where do you? Where do you? kana ko abana لما لم أمولي آمي سي العافية عن مبتلى لما لم سي رضا ملكاني ابتلاء ابتلاء أنا كنت نقول لما كان كاي لكم ويك ستلتم داوي يعني، إنا بأن نطفة نمشاد نبتليه لما لم ويقبل تائبا kamar ya don goyi wallahi kai tun ba wa ya ji zai moksin mure shi watan a gana makara ba wa ya ce mazlum kamar ya gwamnu a bar da ka amini na amini wa ya kusan jabbawa umuri a destroy our banner Qayyim tabi. 103. ويستر عورته ويهزك أهولا ولك ونسبون من هذا أهل سماواته وأهل أرضه عنك بنا كإنسان تنيدش جائے جواہ kore wani wani baban aláìkan olóyè náà ọlọ́run ní pàápàá ليس فوقه شيء ومننا أني أود يتوحن ونبان أنا كيف كنا كذبا والباطن التي ليس ضاحكا وأولى أكا أنا جيه كيكري الأولى وقول من شكر وقول من شكر